dẹ̀ sọ pé máa tẹ̀ sọ yìí dáàdi ni wọn. he is my father don't vote for him. calm down. don't tell me to calm down yẹ́n mi ò fẹ́ gbọ́ ẹ wá bó ṣe máa sọ̀rọ̀ ọmọ ẹ o mi ò fi bòtíkà kárí àmì ìṣeré o. àṣàṣì kíníṣí ló mú ọ̀nà rẹ̀ bùyọ̀ ọmọ wọn ló gbàbọ̀dẹ̀ fún ọ yìí. ó sàn kì í máa ní ọmọ láyé. má sọ bá mi o. kí ló fẹ́ ṣe? ó ikú ni mo fún yín lọ́mọ mi kí ló dé tẹ́ ẹ dá padà fún mi ló. dálì mo lajà yẹn gbà. igi gun nígbó àsọ̀rọ̀ ṣé bó dídí ọmọ èèyàn ló ń gun láàrin ìlú yìí. gbogbo aṣọ yín ti yà wọ́n lè ṣe wèrè. kí ni nǹkan tó fà á tọ́ta wa fi ń ṣẹ̀sìn káwọn ọ̀pá àlà ń ṣẹ̀sìn. ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọyẹ́ ẹ̀rọ àgbà yìí mi ká mo rò bẹ́ẹ̀ wọ́n sọ wípé àwọn àgbàlagbà máa ń lójú inú ni ẹ̀yin lójú inú kò ẹ̀ fi rí anything. Let me paso abiyamọ ọ ìkun la abiyamọ sílẹ̀. ṣé ní gbèdé ah! ṣé ní ṣe yìí gan ọkọ ní solution ayé ayé ṣé bá ṣe máa bá àgẹ̀dá ṣe máa ṣẹ́gun nìkẹ́ ká mọ̀. òun yìí pọ̀ ah! ṣe bẹ́ẹ̀ mọ̀ fámìlì wọn àwọn fámìlì wọn náà mi ò ṣe wàhálà ọkọ̀ ah, àtàkùn ládùúgbò ẹ wo àǹtí bísí èyí bẹ́ẹ̀ ṣe ẹ̀kan dìrẹ́ fámìlì wọn ní kẹ́lẹ́ ká pè o ẹ pé fámìlì wọn o. ẹ wo bó ṣe jáde èmi ò èmi ò lè ṣogun ọlọ́pàá o ìsọ́nùsọ̀nì kẹ́kẹ́ ká mọ̀ báyìí o.

bó ló ń lọ. Ah, ẹ má bínú èmi náà wá gbé wọn dúró dè mí ni a fẹ́ travel so èmi náà wá gbé mi. ìwọ fẹ́ rìnrìn àjò sójú ń dùn ẹni. ṣé wọ́n fúnra rẹ̀ ò rí nǹkan tó kọ sí ara mọ́tò yìí. wọn à kọ nǹkan kan sára mọ́tò yìí àbí kí. àjùlé ọ̀hún. bẹ́ẹ̀ ah, àjùlé ọ̀hún ló wà lára mọ́tò tó fẹ́ wọ̀ yìí lè tó túmọ̀ sí wípé tí o bá fi lè wọlé sínú mọ́tò yìí o tún padà sílé ayé mọ́ o ti dèrò àdúrà ọ̀run nìyẹn. ẹlẹ́dàá mi ò ní jẹ́. ọ̀tọ̀ níbi tẹ́mi rò pàjọ́ ń lọ o èmi ò bá yín lọ ṣáájú ilé ọ̀run bóyá kẹ́yìn máa lọ ó dàbọ̀ o ẹ ṣé. àdéwọlá ìjà máa lọ àsìkò nìkó tó bá nù wọ́n lọ ẹ máa lọ tiwa àbí kílẹ̀ rí. ẹ máa lọ ẹ fi sílẹ̀. You go go at me. Irú àlá wò nílẹ̀ yìí? Demola! Demola! Mr. Demola! ẹ jẹ́ à lọ táìmù ti lọ. ibo lẹ ń lọ. ẹ wo èmi ṣe jí ni o ó rẹ̀ èmi ò lọ́bi kankan mọ́. ilé kan kò lọ mọ́. kò sí nǹkan mú kan ara mi ò kan lọ́nà ni. ok bọ̀tìmọ̀ tó ń ṣe ṣé torí wàhálà tó wà láàrin wa àti Mr. Akin. Ah, tó bá tó bá yẹ pé yẹn ni yín kò mà sí ìṣù lórí má ti gbàgbé gbogbo ìyẹn yẹn ti lọ bọ́ síta kò yẹ ká lọ bí tá fẹ́ lọ jàre. àbí náà mo fẹ́ wo bóyá kẹ́yìn náà máa lọ ọmọ ẹ ká máa lọ. Ah. èwo ni ká máa lọ ọdún. ó máa dùn mí tẹ́ ẹ̀ bá lọ o. Ah. Ah, ẹ wo ẹ wo tó bá ní olùmọ̀ yíká wà ní tu ẹ ṣe ya dùn. sẹ́ẹ̀dì wọn tiẹ̀ kọ́kọ́ fojú mi rí èèyàn tó ń pè ní dre ah hmm. tó bá pẹ́ ṣe nínú mi kò ní kọ ẹsẹ̀ rárá wọn kú dre ẹ̀wọ̀ ẹ ṣe àdúpẹ́ kan ẹ ṣe kú ìtọ́jú rẹ wá. kí ọ arọ́wọ́ ẹ lára ẹ̀ òun náà gbogbo gbẹ́nu pépé mi oh, ọ olúwa dámi lára ẹ̀ mi àti point ṣe mọ̀ tó yóò bàjẹ́ yàn kò ní ẹ̀mí ọlọ́run lọ́kọ́ máa gbà ah, kí ló dé ṣògùn láyé mi for all the same ṣe àdúpẹ́ ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. àmín o àmín o. Um, ẹ̀kọ́ dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi tí ọlọ́run ṣe ní obìnrin tó mọ̀re tó appreciate kan tí kì í ṣe fún un dẹ́kun lójú mi lẹ́yìn mi ni wọ́n sọ̀rọ̀ mi dáadáa fún yín. <laughs> Um, but eh, sista bọ́sẹ̀ àti ẹ̀ẹ́dẹ́gbẹ́ um, ṣe mi díẹ̀ torí bá ṣe ń dúpẹ́ yẹn tẹ́yìn ṣe yẹn ló máa fi sọmọ lọ pé ah tẹ́lẹ̀ mi ni mo ti ṣe. yà mí lẹ́nu. sẹ́rí olúwa tó yìnbó ti wà lọ́wọ́ mi ó jẹ́ nǹkan tó tóbi lọ́wọ́ mi tí bá ṣe ju wọn tí ó sọ fún mi mo ṣe fún un tí mo ṣe fún wọn tí ẹ̀yin fi òkúta mo ṣe fún un lọ ó tó bẹ́ẹ̀ ojú rẹ̀ lọ́wọ́ mi ó nǹkan ṣe lọ́wọ́ mi ó dẹ̀ ẹ̀mí lọ́wọ́ mi. ó tó bẹ́ẹ̀ ẹ̀mí wọ́n ṣẹ̀dá abọ́sẹ̀dé. ẹ̀ abọ́sẹ̀dé ṣoore ẹni tí ò mọ̀ bá ló ń fọba ṣeré bísí mi tí bá ní kí n rojọ́ bébì mi olúwa dá mi láre mi dáre títì mi dáre ọmọ agbẹjọ ah, ẹjọ ibo ni wọn ti fẹ́ mú ọ̀rọ̀ ẹ náà ibo ni kí n ti bẹ̀rẹ̀ sórí ní àbọ àárín àbí lílẹ in fact tí bá ní kí n sọ̀rọ̀ dáre ilẹ̀ á ṣe yẹ yín ah, ah, ṣé nǹkan tí dáre ti ṣe fún mi nígbà tí ẹ̀sìn ń bẹ̀ tó jẹ́ pé èmi àti ẹnìkan ṣoṣo ara tó ti dá fún mi tó sọ fún mi pé kí n má jẹ́ kéda ọlọ́run kan mọ̀ ṣé òun ni mo fẹ́ sọ ni. Ah! mo bó sáyé ò bàjẹ́ <laughs> ṣé ìyẹn ni mo fẹ́ sọ láyé mi ni àbí ọ̀rọ̀ tó ń dá lọ́wọ́lọ́wọ́ báyìí fún mi ni mo fẹ́ sọ. Ah. Thank you so much. I really appreciate ṣé wàá tẹ̀sí mọ̀ báyìí ah, wàá tẹ̀sí mọ̀ báyìí báyìí. Ah, o ṣe bọ́ sẹ̀ wọ́n lẹ́nu. Eh, hello no afa. ẹyà eh, mo ṣe ọtí mo wá yẹn o set wow nice one nice one àgbàdo bẹ́ẹ̀ sì lọ fi mi fi mi lọ sí àgbàdo bẹ́ẹ̀ sì ọ̀rẹ́ àṣẹ. Sorry, baby court mi sí fún sin mi náà sáré lọ attend sí very very urgent bọ́ ó bá ní kò bàjẹ́. ẹ ṣe wá mẹ́rin tí bíbí ìgbà kan bá ṣe bá jí lọ ọ̀sẹ̀ bí omi má ṣàtúnṣe ṣáṣá. kò lè dùn ìgbà tí wọ́n ti ń lọ tó wá ní káwá jókòó bíbá yóò di dùn wọn náà you go understand. àwọn ọ̀rẹ́ ìgbà ìgbà ọ̀pọ̀sẹ̀ ṣe kàfẹ́ bí sí ẹ wò ó kú dáná rẹ since tẹ́ pé iná fẹ́ lọ wà ten sí nǹkan tó wà important ẹ má kàn jẹ́ ká jókòó sílẹ̀ báyìí ẹ jẹ́ káwa náà máa lọ. Okay, that would be better. Yeah. All right. Oh, we should Thank you. <laughs> Thank you. dẹ̀ kẹ́ mọ̀ pé bíbá yìí máa wà bọ́rìn sí wa náà. ṣé ìgbàgbé pé ẹ promise mi last time tẹ wá sí bíbá yìí ṣojú àwọn ti yé mi sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ lọ tẹ́lẹ̀ o <laughs> wọ́n ti mọ̀ kọ́ta tàbí báyìí kó máa ṣẹnu rẹ̀ gbogbo ẹnu rẹ̀ máa rẹ̀ mi ṣe padà bọ̀ àmọ́ ó tọrọ tiẹ̀ wọ́n á rọ́wọ́ mi. <laughs> Let's go. rí mọ́tò ní ìdẹ́rì o. tó ṣeré yìí ó nù ó ti pẹ́ náà ilé ìkẹ́ títí pé àbúrò wọn ti padà bọ̀ àbúrò wọn tó dé. ibi màá tó dé. Ah, ah. mi ò mọ̀ ọ́ tó kọ́ nínú o. mi ò mọ̀ mi rí. ta ló sọ pé kò kọ́. ẹ ẹ máa tẹ̀lé mi ò fọ́ mọ̀ tẹ́lẹ̀ mi. ta ló sọ pé kò kọ́ dáre ẹ tún ṣe ra ilé yìí. ẹ ẹ mo ti pẹ́. ẹ tún ní mi tún bọ̀. èmi tí wọ́n fẹ́ yìí dáre. ẹ mọ̀ kó tèmi tẹ̀ ń rò ní pé gbogbo mọ́tò tẹ̀ ń lò yìí ẹ pé kò gùn kí bébì yín máa gun ọ̀kadà tàbí kó máa lé káàbù mú kiri òun lè ti sọ pé àbúrò ẹ̀ tún ń bọ̀ yìí. Um, eh, èmi náà mo wish bẹ́ẹ̀ àmọ́ òun fún ara ẹ̀ ní obìnrin lọ́wọ́ mi kò béèrè. Ah! béèrè. ó béèrè. mi ò béèrè bó ti mo ti ń béèrè báyìí bébè. béèrè ni mọ́tò. ó ti béèrè sà. ọkùnrin sí ó ti béèrè. Ah, ó má béèrè ní báyẹn sọ ọ́ ti béèrè. ó ti béèrè ó ti béèrè ó ti béèrè. mo ti béèrè ó ti béèrè mo béèrè mi tẹ́ mo ti béèrè o. mo ti gbọ́ mo ti. ìkòkò ẹ̀mí ìkòkò ìkòkò. sórí eyín mi gàdàgbàgàdàgbà yìí tí mo bá fi gé obì fún ẹ o lè má jẹ o àwọn tí mo bá fi bá ẹ sọ̀tọ̀ rẹ̀ mo fẹ́ kó mọ̀ wípé hundred percent confam ni <laughs> nǹkan tí mo rí ẹ rí o. ẹ notice pé the other time tí bọ̀bọ̀ boyfriend kí ló ń kọ ẹ̀. dáre dáre o. tó gbé wa jáde ẹ notice pé mo kàn wà mú díì nǹkan tó wọ́n fà mí kò sí tí mo gbà ń bẹ̀ mi ò mú bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ jẹ́ inú ògbóyà ò sí ní mood. Mm, bóyá ọmọ mood máa ń kò sí ẹ ṣọ́rọ̀ mood ló délẹ̀ yìí ṣẹ́rí spirit mi tí ò bá ti báyàn ṣe ẹni yẹn ní burúkú ni ẹni yẹn ìkà ni spirit mi tó bá dẹ̀ bá mi sọ̀rọ̀ kò kí ń tàn mí jẹ́ hmm. bí mo dẹ̀ ṣe wà spirit mi ò bá dá mi yẹn ṣe spirit mi sọ fún mi pé ó ṣoògùn owó ni because ẹni tó ń wa imáyà lójoojúmọ́ tó ń ṣiṣẹ́ kò jẹ́ máa sọ pé òun ra irú mọ́tò yẹn òun tún máa rà míì wọ́n tún ṣì ń gbé brabus kan bọ̀ jọ iṣẹ́ wo ló ṣe bí mi dẹ̀ ṣe wà yìí advice tí mo ní ni mo fẹ́ yá ẹ o ṣé o mọ̀ wípé owó ló ń ná nísìnyìí àfàìmọ̀ kó má padà jẹ́ pé ìwọ gan ló máa ná bí owó tí ò bá sanwó lọ́wọ́ ẹ̀ bó ṣe wà ó ṣòògùn owó ni ó dẹ̀ máa lu ẹgbẹ́ yìí ni. ẹ ẹ Bísí ibi tó sọ̀rọ̀ dé yẹn please. ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yẹn mi ni oògùn owó ni dámiláre tèmi ṣe àbí àbí kí ló mean ẹyin tó bá ṣògùn owó lọ ṣògùn òṣì ah, ah, ta ló ní street wèrè àwọn ìtàlá ìròyìn spirit mi ẹnjọ yẹn ìbọn àmọdù ẹgbẹ kìíní kọkọ òun wẹkọ ṣe fàájì ni kò wẹkọ ṣayé ni òun á sọ pé dámiláre tèmi ṣoògùn owó. Oh! ok mo ti ń gé ọ̀tẹ̀ o mo ti ń understand o ti ń heavy mi o ti ń fọ́ fáyé o ti ń fọ́ fún dáre mi nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ni o ti ń fọ́ fún ṣe fẹ́ jọ́ kìíní ọ̀nà ń bìbà yín sìn níbí báyìí tí boyfriend ẹ wá tó wá síbí tani à ẹ wá gbé wa jáde o ẹ wá gbé wa lọ ṣe fàájì o ó kúkú wà ń bí tó ní ẹ má wọrí mò ń bọ̀ lọ́la ọlẹ́ ò tí ì tán tì náà àárí kó wá mọ́ o àwọn àtúrẹ́ ní tó gbé yín lọ ṣe fàájì tó gbé yín lọ ṣayé ojú tó rí the minutes bó ṣoògùn owó bọ́sẹ̀ gbà mí náà. má ronú bẹ́yẹn tí boyfriend ẹ̀ tó ń sọ ó lè má ti ka change mọ́ lọ́wọ́ títí ti sìn yes so má fìyẹn ṣèbínú ọjọ́ tá a yà jáde pẹ̀lú boyfriend ẹ̀ Dámiláre mo ṣàkóhán observe pé Bísí o gbogbo nǹkan tó ń fà ẹ̀ ó ń reject ẹ̀ bóyá mi ò sì á mọ̀ pé nǹkan tó tó báyìí ni ó wà ní máa yẹn bíbí tèmi dẹ́rẹ̀ Mr. Dámiláre mi ò réyàn yẹn bí ẹni tó lè ṣògùn owó o no no no no má get me wrong ẹni tó bá ṣògùn owó kì í kọ́ síwájú orí but at the same time ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn lèèyàn máa fi ń wò Tóyìn mo máa advise ẹ pé kí ìwọ náà try láti observe ẹni yẹn dáadáa like o try láti study ẹ o mọ orí èèyàn tó jẹ ṣé you get. ó ṣe jàre ìwọ náà pọlọ fọpọlọ sọ̀rọ̀ ọmọ bó ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ ọmọ bó ṣe ń bọ̀rọ̀ ìsọ̀rọ̀ tó máa wọnú orí ọ̀rẹ́ yẹn. ó sì sọ̀rọ̀ tó náà pọ́n wá dá fún ẹ̀rù ìṣòro burúkú. Hmm. ẹ wo gbogbo ọkọ mi ṣoògùn owó bíbí mi olúwa dá mi láre olúwadámiláre ọmọ agbẹjọ bó ṣoògùn owó ẹdá padà ọmọ ń ṣiṣẹ́ kà ó ń gba contract àwọn iṣẹ́ ńláńlá ló ń gbà ó ló wrong ó lè gba mọ́ mi lọ́wọ́ o àwọn orun yín ẹ̀ bọkùnrin jẹ́ fún wa tán ẹ̀ wá tán tẹ́ bá máa rí lẹ́yìn àti lọ kí ni <laughs> má ṣe <laughs> àwọn orun yín àwọn orun yín bọ́sẹ̀ ò ṣe gan. tí má ti lọ sọ́dọ̀ dámiláre mi sìn ìwọ ni màá máa mú lọ. èmi tiẹ̀ lè má lọ má fi yẹn ṣe bínú má bínú sí. ọba tiẹ̀ lọ ìwọ èèyàn gidi ni ẹ́ àjọ máa lọ ni ẹ kóra yín lọ. Hmm. ọlọ́run ṣe dárí ṣe wọn dúró. Eh, ẹ pẹ̀lẹ́ ti yín àtẹnu. olóòótọ́ ọ̀rọ̀ o ò lè sọ nǹkan kan náà jọba fi ń ṣoògùn owó gbẹ̀yìn ni o lè ní ẹ o lójú kòkòrò o lè bá ọ̀rẹ́ sọ pé nǹkan tó ń ṣe ò dáa ló imagine imagine o mọ bóyá fẹ́ sọ̀rọ̀ o kàn ń yà síbi òun yà sí òun yà síbi torí owó wọ́n máa lù ẹgbẹ́ yìí ni. ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ ṣé orí ọkọ tèmi oní pẹ́ńsù yẹn gangan ó ti pè mí ó ti tọ́ mi yán lè. olúwa mi pẹ́sẹ̀nsà ló máa ṣe àwọn ọmọ ìpẹ̀lẹ́ ìyàwó bíọ́lá. òkú lájọ gbá tó máa lè ó lájọ ó lè ó lè ó lè ọ̀pọ̀ ó lè sọ̀rọ̀ ó lè sọ ó ti jẹ́ dodo ẹni òkúdò. ó jẹ́ pé bí mo ṣe ń ba sọ́ngbà yẹn tí mo ṣe ń pariwo wọn ni wọn náà ń pariwo ló ń ba sọ́ ni i'm very sure pé Tóyìn ò ní dèrò onú kòtò báyìí òun ló ti ṣẹlẹ̀ báyìí ṣé kò ti ṣẹlẹ̀ àmọ́ tógo bá ń jẹ́ ti ọlọ́run tẹ́mi mi bá ṣì wà bọ́bọ́ dá ìrẹyìn àbí kí náà porúkọ ẹ̀ wo kò ní lọ scot free máa jẹ́ kí wọ́n jẹ́ èlẹ̀ máa jẹ́ kó mọ̀ wí pé tóyìn ní èèyàn. bíse bíse ikú tóyìn dùn gbogbo wa but a máa ní láti take it easy o ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí à bá ìbọn lọ́wọ́ ẹ̀ à rí àdá lọ́wọ́ ẹ̀ à rí bóyá ìbọn àbí ọ̀bẹ ló fi stab so kí ni evidence to prove pé òun ló pa á mi nífẹ̀ẹ́ ká ṣe nǹkan tó yẹ pé ó máa tún bu wá lọ́wọ́ o ara nǹkan tá à ń sọ náà nìyẹn bó ṣe máa ma sá sẹ́yìn tó máa ma sá síwájú nìyẹn tó bá jẹ́ pípa tí mò ń bá sọ ń gbà yẹn ni kí wọ́n náà bá sọ ni kò ní dèrò ọ̀nù kòtò àmọ́ wo jẹ́ kí èmi jẹ́ kó yí ẹ o ṣó rí bọ̀bọ̀ yẹn tó bá claim pé òun mọ èèyàn èmi kan jẹ́ kó mọ̀ wípé mi gan mọ èèyàn ṣó rí ẹsẹ̀ mi méjèèjì yìí máa rí pé mo rìn ọlẹ́wọ̀n máa rí pé mo rìn débi tó ti bá mi rìn ọlẹ́wọ̀n bẹ́ẹ̀ ni. ní sùúrù ah, kí ló dé ah, o ti ń gòfà o. Mm-hmm. mo ti ń gòfà. Ah, mo ti gbọ́ because ibi tó mọ́rọ̀ yìí lọ ó ti. Ah. a ní mo ti gbọ́ sẹ́yìn ibi tá ẹ ti dé náà ló wà ní ìwọ náà ló ti dé bẹ́ẹ̀ kò sí wàhálà mo ti calm down. sọ̀rọ̀ yẹn o ti ń rò ọ̀rọ̀ ẹ̀rẹ̀ ń gbénu mi ló dé àtijọ́ wà á ti pẹ́ ti pẹ́ náà ló ṣẹlẹ̀ o ti ẹ̀ jẹ́ ká mọ̀ pé ikọ̀ báyìí ni ká ṣe ikọ̀ báyìí ni ká má ṣe ẹbí tí kò ti ń lọ kí ló dé jẹ́ ká mọ̀. fún ọ̀gbẹ́ni kí ló ṣe wàá lè sí lò ṣó ń fọ́ fún òun fọ́ fún díẹ̀ ni kí ló ṣe tó ń fọwọ́ sábẹ́ àwọn sọ ó lẹ́ sọ̀rọ̀ bí ọmọ àṣẹ òun fọwọ́ sábẹ́ àwọn sọ fẹ́lẹ̀ wá ọ̀gbẹ́ni àlejò máa ń jó bá àjọba ìkàrà máa kàdé máa wà á gbé tó bá náà wàá máa ná wàá jù náà rẹ̀ mọ̀ àwa ọmọ náà la òjò adé bẹ̀ á ó kéré àwa òjò adé náà là ó lè mọ́ náà là kó má jọ adé náà bíbí gbèrè kí wá owó òjò arákùnrin yẹn o mọ̀kọ́ wà aṣọ fọ́ fún ni kí ló ṣí ẹ̀ sí lò. ọ̀ wẹ́n guys ọ̀rẹ́ sí i mo ti ẹ̀ bí ti ẹ̀ sọ̀rọ̀ di òye mi jù bẹ́ẹ̀ lọ because mi ò mọ̀ ó sì fún láti máa wọlé pẹ̀sẹ̀ ronú yẹn àwọn ọdún àti adáwọ́sùn nínú àwọn ó oh, ẹ̀rọ gbé àmọ́dọ́gbọ̀n sí àbí mo tẹ́ǹdì ẹ mọ ogun àkókò bá wọn ṣe ń rówó ó gbọ́dọ̀ wọn ó gbọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni èmi tẹ́ǹdínlẹ́gbọ̀n sí láyé láyé láyé tí mo lè ṣe fún yín. ònà ò tẹ́ǹdì òrà mọ́tò alákọ̀ọ́kọ́ ó là á mọ́lẹ̀ bẹ́ẹ̀ kò tún pẹ́ síra wọn rárá rárá o tún sì gbé kejì o tún àtúnṣe ń sọ pé ẹ nǹkan tún ṣì wà lórí omi o tún ṣì ń bọ̀ kí ló lè tó yẹn káwọn àgọ́ tiẹ̀ máa gbé sórí omi káwọn àgọ́ máa expect ẹ bó tẹ̀ dọ́dún kan ká máa expect ẹ pé mọ́tò wa náà ń bọ̀ ó ah, wàá sọ pé ò tẹ̀ nǹkan kan dì. mi sọ fún yín nǹkan tẹ́ ẹ rò lójú èyí báyìí ó lè má jẹ bẹ́ẹ̀ o. kò tẹ̀ wá rí bẹ́ẹ̀ rárá kò tẹ̀ àwọn bọ́tò òkè náà wọ́n sọ̀kò ní gbòòrò sí i sọ ẹ̀jẹ̀ máa ń bẹ̀ ẹ bẹ̀rẹ̀ wà wọ́n náírà pé àwòtọ́ ni òótọ́ ni àgbẹ̀. mo bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ jù yes. You are under arrest. Under ah, Fún ti oyè tí ó Um, Mr. Dre, can you just move? Hello? Go over this one. Over this station. Please. Move. Mr. Dari. Yes, ma'am. No, no, no, no, no. Please, move. You are. ọ̀nà dáná ló ń dòwe lọ dátìrì sí ọdọ ẹni kò sálábàárò kò sálábàárò junction láwa òun nìyẹn ń sà ah. ṣe mo sọ fún mo sọ fún ilé ẹ̀kọ́ yẹn o mo sọ fún yín mo ní ní bọ̀bọ̀ yìí ó tẹ́ǹtì ni díré tẹ́ǹtì ni ẹni ṣùgbọ́n mo lọ́wọ́ tún sọ pé ó pa tó yẹn ok ṣé kò wá fún o confet ọmọ àkọ́ tí o ṣe anything ọkọ̀ màdé de sọ pé ó pa yẹn. kí ni ṣe pàdé ọ̀rẹ́ ṣáà ni a kò tẹ̀lé lọ sí police station. ní àrò station. jẹ́ká àwọn àlọ́ tiwa. lọ wo ó tiẹ̀ wá ń bíbà ẹ̀ ó dàn fún. hello uh-huh. dọ kí ló expect nígbà tí mi ò ti wá síbì kan ọ̀rẹ́ mi náà ò lè wá ọ wò wò wò kúrò ń bẹ̀ kúrò ń bẹ̀. máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ ọ̀rẹ́ mi ti ní ká wá so a dẹ̀ máa wá mo prepare for dáadáa kì í ṣe káwá débẹ̀ tó kó máa ṣe làwùlàwù ó yẹ kó yé ẹ ẹ̀ẹ́ all right. <laughs> ok lolly baby ẹ aṣàánú ẹ ni ẹ máa pè létà ìwọ lọ́wọ́jọ́ <laughs> ọ̀rẹ́ mi ọ̀gá <laughs> oh, mọ̀mí ẹ baby, ìyá oyin ẹ dúró ẹ̀yin méjèèjì are you saying tí mọ́mí ò bá ti lọ pàtẹ́ ẹ̀yin náà lọ. oyin kò yí ẹ̀ bẹ́ẹ̀ ni kò lè yí ẹ sórí friendship èmi àti màmá ẹ a ti ń ṣe é tipẹ́tipẹ́ kó tó lálàpọ̀ máa lóyún ẹ. Ah, àjọlẹ̀ pọ̀ ní o kò sí pẹ̀ ah, ìmúlẹ̀ mi. <laughs> Ah, ọkọ mi báwo ni mo wọ gbòòrò lọ mo lọ ra àwọn set mi. jọjọjọ àwọn akọ. <laughs> nǹkan tí mo try láti sọ ni pé ọmọ kékeré mọ́ mi wà ní. ẹ mọ ọkọ tó ń try láti sọ ó ní wò pé ìwọ ti dàgbà so kóun lọ rí àwọn sẹ́ẹ̀tì òun. bó ṣe máa ń bú mi lé nìyẹn kò dẹ̀ yí ẹ pé àwa gan-an àwa ṣì wà ní gbòòrò ṣé bí ìwọ náà rí wa ah. fẹ́ràn mi ṣọ́ ara ẹ̀ ṣọ́ ara ẹ̀ má pe ọ̀rẹ́ mi lágbàlagbà. má yọra ẹ kúrò irọ́ ni o sẹ́ẹ̀tì tọ́lọ́ lè lé àti ẹ. ok àwa àti mm-hmm. dàgbà ọwọ́ àwa sẹ́ẹ̀tì ẹ lọ sí gbòòrò. Hello, come here, baby. Oye, what's your okay? Mo wa okay, mo wa kọ́. I'm fine. Ṣé o ní dẹ́rẹ́tẹ̀? Ah, ah, Ọ̀tún fẹ́ fún kọ̀ mi, ṣe wá lálejò o sure kò need anything. okay. jọjọjọjọjọ òróró òróró òróró bíbó epo ni kò gbé wá ṣọgbọ. ìbò kábíyèsí ọlọ́run ṣe rí àlá lílá ó pèsè oríṣiríṣi ọ̀nà nígbà míì èèyàn ò lálàá àlá ò mọ tọ́ka sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ni pé àpẹẹrẹ rèé o ẹ̀já ṣọ́ra nígbà míì àlá ò mọ júwe tó ti ṣẹlẹ̀ kọjá láti pàkíyèsí ẹni sí wípé mọ rántí o nǹkan báyìí ti ṣẹlẹ̀ kí mi yẹn mọ́tò ń ṣẹlẹ̀ mọ́ àlá máa túmọ̀ síbẹ̀ ń gbà mí nígbà míì sì rẹ èèyàn lè lálàá káàlà tá a wí yìí ó máa ní nǹkan kan sí pẹ̀lú ìgbésí ayé ohun tí ì bẹ́ẹ̀ ṣe rí àlẹ́ lè tẹ láì àlá tó lágbẹ̀dẹ̀ ọkọ̀ tẹ̀ ń wò ó nígbà míì ó lè jẹ́ ìrìn àjò téèyàn ò gbóhùn rìnrìn àjò kan ìrìn àjò tó fẹ́ rìn oríṣiríṣi rẹ̀ ní ìrìn àjò ní tí ń bẹ lẹ́yìn ìrìn àjò wọn ò da làláwọn ń túmọ̀ sí èèyàn lè fẹ́ gbaṣẹ́ ńgbà míì kíṣẹ́ yóò wọ̀ yàn lójú kó mú yàn púpọ̀ ṣùgbọ́n tí ń bẹ lẹ́yìn rẹ̀ ikú ni téèyàn bá lọ gbarú sẹ́wọ̀n tó ti wá fẹ̀mí rẹ̀ lẹ́ǹkan nítorí bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ràn yín púpọ̀ kò fẹ́ fìyà jẹ yín kò sì fẹ́ kẹ́ ẹ sí rí ló yẹ jẹ́ kẹ́ ẹ láàlá tẹ́ ẹ láwọn. ṣùgbọ́n kò sí nǹkan tó lágbára lágbára gba ọ̀ka àdúrà wà láwọn àṣẹ torí pé ní tó bá fẹ́ ṣe èèyàn yìí mọ̀ ń gbójú yàn lọ. a pe àwọn orúkọ ọlọ́run bá ìsìnkú láìlẹ̀ àzámì ọlọ́run bá jálà jàlálù òun la pè nígbà tá a bá pe orúkọ ọlọ́run yìí tá a ṣe àwọn àdúrà tá a ṣe sàárà rẹ̀ ló bá tán ọlọ́run ó mú tí ò da tó fẹ́ ṣẹlẹ̀ ń yóò bá wa ká kúrò lójú ọ̀nà hmm, àdúrà ń la ṣe ọlọ́run bá yóò sì jẹ́ kí àdúrà wa gbà. ọlọ́run kọ́ni ojú òní ti ọgbà ṣáyé bismillah. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا Six months to a year no now. Six months to a year? Yeah, of course. Oh, Timo, will be three months. Uh-oh èmi ò kí ń ṣe àwọn guys tó máa travel tó máa gbàgbé àwọn fiance wọn sí Africa or something mi ò kí ń ṣe irú àwọn guys yẹn. tó máa lọ sí tẹ́kọ̀ òun rántí ìrànlá. má bínú pé a bínú kẹ ò pé ẹni ní ṣọlá. Hmm. I'm not. All right. Um, what's up, Ferry? Yes. So. Oh, more on this end. Thanks for your attention. Um, mo fẹ́ kémi àti ẹ máa fẹ́ra and as a matter of fact mo fẹ́ kó tètè respond kó sọ fún mi pé yes a lè bẹ̀rẹ̀ planning wedding wa. <laughs> jọ dúró fẹ́ràn mi ká máa fẹ́ra wa. yes. <laughs> have you forgotten that your mom and my mom are sisters? no they are not they are friends. <laughs> that's the more reason why tí kò possible because we're more of a brother and sister to each other. that is the more reason why it's ó possible. Uh, because tí ro ẹ bá wà ní mi as my wife ìyà ò lè jẹ́ láíláí eh, because you are more or less my sister. <laughs> no Drew. I know you're joking right. I'm not. Uh, do I look like Mr. Latin or Mr. Bean? No, no, because I find it funny. Eh, because I'm not a comedian. What's funny? Kí ló tó rẹ́rìn-ín? Ṣé o fi No, because I find it funny. I love you. And I know you love me too. Okay, wait, wait. Can, can we just take a slow pace? Eh? Okay, the thing is, I'll think about it. Um, yeah, okay, she problem, but... Mama, <laughs> Wahala. I'll think about it, promise. Promise. Not so far. Dollar for one joy, one father. Of course. Mo fẹ́ kó wá dá sí ọ̀rọ̀ ta I'm deeply in love with her. And I'm asking her to kiss me or can I kiss her? Uh -uh ordinary kiss him. Kiss him now, Oh yeah, now. Kiss him Jare. Nígbà nítorí ìbọn tí ẹ̀ ó ti máa ń bẹ́jú ní fẹ́ràn mi ní. Ìkòkò wọn ṣọ. kí ló ń ṣe wọ́n máa yẹ mo dẹ̀ sọ fún pé mo nídìí ẹ̀ urgently. why not call her over the phone. fóònù ẹ̀ ò lọ ó sọ fún mi pé it's not reachable. wo embarrassing ọ̀pẹ máa rí ìtara yín. wọ́n mi lest I forget. Um, fẹ́ràn mi pè mí jọ̀wọ́ mm-hmm. ó dẹ̀ lóun fẹ́ rí mi mo dẹ̀ lọ rí i àmọ́ ìgbà tí bá débẹ̀ ọ̀rọ̀ amáfẹ́ra ẹni àfẹ́ra ẹni ló gbé kò mí lójú. kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tí ẹ bá fẹ́ra yín àmọ́ ẹ máa díjà lé láàrin mi àtọ̀rẹ́ yín ẹ lè fẹ́ kọ́rọ̀ ẹ wá bàjẹ́. mo mi èmi rò pé tí ọmọ rẹ yín bá fẹ́ mi á jẹ́ kí bọ́ǹdì yín wà stronger sí ni ìyẹn gẹ́gẹ́ bí ìwọ ṣe rò ó àmọ́ kò rí bẹ́ẹ̀ mo mọ fẹ́ràn mi dáadáa dáadáa hmm, fẹ́ràn mi láìpẹ́ obìnrin nǹkan ṣẹlẹ̀ lọ́jọ́ ìwọ bùkún mi ìwọ ọ̀rẹ́ ọ̀fẹ́ kó wá jẹ́ boyfriend tèmi. ẹ ṣé òwe fún mi sí lédè kí n máa lọ ibi tí mo lọ. ẹ ṣé òwe sọ pé o ò fẹ́ fẹ́ràn mi èmi ló kò ṣe sí sórí máa gbá etí ẹ tí n bá ṣe kí n ti máa gbá etí ẹ ìwọ ìwọ ò ń ṣèyàn tí pàkì ṣe pé Tolú tó sọ fún mi kó o fẹ́ fẹ́ràn mi. ìwọ sọ̀rọ̀ náà wọ́n sọ fún kò fẹ́ fẹ́ràn mi ni. ṣé o fẹ́ fẹ́ràn mi ni. ìwọ sọ fún pé mi fẹ́ fẹ́ràn mi. ẹ ṣé o fẹ́ fẹ́ràn mi ni. ṣé ìwọ sọ fún pé o fẹ́ fẹ́ràn mi. ó ò dẹ sọ̀rọ̀ o gbọ́ ìwọ náà bá mi fẹ́ fẹ́ràn mi níwọ̀n tí mo fọkàn tán lọ́ọ̀rẹ́ mi ọ̀gbẹ́ni gbẹ́ni sọ́njọ́ kí ló ń bá mi fà náà kí ló ń bá mi fà náà kí ni kí ló ń ṣẹlẹ̀ gangan náà kí ló ń bá ti bá fẹ́ fẹ́ràn mi náà tí wọn nìkan ló fẹ́ fẹ́ràn mi fún ni tó kò lè sí kò tó fẹ́ ké sí fẹ́ràn mi mà fẹ́. èmi bẹ́ẹ̀ ni mo sún ilé ẹgbẹ́ sọ̀kan fún ẹ àti wọ́ àti wọ́ ṣé ẹ rí mi ò ní kẹ́ má fẹ́fẹ́ rọ̀ mi bọ̀ kò sí bá ń bá lẹ́ ní bọ̀ tó lè gbà wọ́n mi lọ́wọ́ èmi ni mo nìkan mi kò lè sí nǹkan tẹ́ ẹ lè ṣe. bẹ́ẹ̀ lọ́kàn yẹ kò sí òtún fẹ́ fi ṣe o. nítorí fẹ́ràn mi ọkọ ti tẹ̀mí ni kò sí nǹkan tó fẹ́ fi ṣe. fẹ́ràn mi ni mo ní wọ́n ilé ìjẹ́ tó fẹ́ fi ṣe o. wọ́n ilé ìjẹ́ ẹ̀dẹ́nu bẹ̀ èmi fẹ́ràn máa fẹ́ kò sí òtún fẹ́ fi ni nǹkan tó ọmọ rẹ̀ mi tó ti bá wọn ṣé pẹ́ lórí fẹ́ràn mi làwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe ìjà ó bó ṣe ń pa mi. ṣé fẹ́ràn mi ló ń fẹ́ràn mẹ́ta. mo rọ́pò ọ̀rẹ́ mi máa ọ̀rẹ́ mi máa wà rọ́pò pẹ̀lú àwọn ìyàwó tí wọ́n ti délé tí wọ́n ti ń jà báyìí ọmọ fẹ́ lóra wọn ni. ṣé àwọn ìyàwó tọ̀dọ̀ ọkọ ni mo bá wa torí pé tó bá ń ṣe ni wọ́n ní ṣẹ́lápá ni wọn ò ní máa jà torí ọkọ wo kẹ́kọ̀ọ́ yẹn bàdé sọ fún mi pé kó pè tàbí kó wá wò ní ṣọ́ọ̀bù. ṣé ìwọ náà ti rí ṣé ńgbà tí fẹ́ràn mi ò bá sí nílé tó kàn jáde lọ bóyá two or three days tó délé jọ ṣó máa tẹ́ ẹ lọ́rùn ó máa di pé bóyá òun kí fún mi pé kí ló dé tí ò jókòó sílé pẹ̀lú ẹ̀ inú ìyá fẹ́ràn mi ò dẹ̀ lè dùn sí i ẹ̀yà sọ fún mi náà ṣé inú mi máa dùn wípé ọkọ ọmọ mi kò tẹ́kẹ̀ ọmọ mi dáadáa. kò sí wàhálà hmm. mi kúkú ti fún lẹ́sìn náà tẹ́lẹ̀ àjẹ́ eh. wípé kò sọ náà mẹ́rin yẹn. ó bẹ̀ta ọ̀rẹ́ ìtàn ẹ̀ṣẹ̀ ìtàn. bad wo bí gbogbo ẹ ṣe ń glitter. look at you now tèmi ló ń sọ òsọ tiẹ̀ <laughs> kí ló ń ṣe mí. Um, oh sorry my bad. so kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣe mí. Um, actually awariyan bíbá ẹni ní àtẹ. awariyan àbí boyfriend ń gbé yín jáde. awariyan ni ẹ jẹ́ sọ tó tọ́. Oh, <laughs> ah, okay that's má jẹ́ yeah let me just have your contact. láti mọ Démọ́lá nígbà hmm. she's such a caring person. lóòótọ́ eh. ọ̀rẹ́ mi bọ̀ mo ti rí pé ó láìkẹ́ ẹ mú láti ibi tẹ́ ẹ parí ẹ̀ sí ah. ẹ dẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀. ìwọ ìṣá kí ni jọ́jí ọ̀rẹ́ lọ. tágbé mà ti dìbò wò ó ṣírí mà ti mo ra ilẹ̀ yìí lè sí ṣorí ilé tó wà lọ́wọ́ rẹ̀ wọ́n ti kọ́ gbà yìí ṣorí ilé wọ́n ti kọ́lé sí gbogbo ṣé gbogbo igbó tó wo àwọn èèyàn ti rán mi. How are you? How are you? Ọjọ́ mẹ́ta. You are now a big girl. Yọ lẹ́jà rẹ̀. Tóyìn kọ́. Ah, ah. Ṣo fẹ́ sọ fún mi pé o ò gbọ́ pé Tóyìn kú ni? ti ṣaláìsí o. tó yìí ti kú. ó ti kú. kí ló pa. <laughs> kò sẹ́ni tí ò mọ̀ wípé nígbà tí Tóyìn ṣì wà láyé ó nífẹ̀ẹ́ owó ó lójú kòkòrò ibi tójú kòkòrò ẹ̀ ti dé nìyẹn ṣé bọ́ọ̀bọ̀ kan ló pàdé nígbà yẹn torí owó bọ̀bọ́n yẹn bá lò. mẹ́wàá ń ṣẹlẹ̀ ilé ayé tá a wà yìí o àfikọ́ lọ́ọ́ máa ṣọ́ wa. àmì o. Ah, níbo wà ló wà ní kàn ní kí n check site kan níbẹ̀. èmi náà tẹ̀lé mọ̀ ló wá sí site. ègbè ló mi. ọ̀rọ̀ àpẹẹrẹ kò tẹ̀kẹ̀ ọ̀rọ̀ yẹ báyìí. ṣaláìsí. mi ni ẹran ti ex mi tóyìn. tóyìn tí ó jọ òun gangan. Ah, ah, ah, ọmọ tí mo sọ pé mi ò láìkì yẹn. Eh ó mà ṣe o wọn náà lò ó ni. wọn náà lò ó ni. a máa sọ fún wọn kó yé èèyàn òṣì ká gbà pé bó ṣe kọ tiẹ̀ nìyẹn o. kí wọ́n ṣe àmọ́ ṣe mọ́ ah. tó dé ikọ̀ wọn yìí dẹ̀ ṣe mí bákan. Ah, mi ò expect ikú sí twenty years to come. kò sẹ́ni téèyàn expect ikú sí ọjọ́ orí kan náà fi ń ṣe ṣòṣòrí sí ó lòun á wo sáìtì yìí èèyàn ra lé síbí báyìí wọ́n ra lẹ̀ gan. ìgbà kan torí yẹn kò má lólé ayé gbò lórí ayé gbò. ìkókó ẹ̀mí yóò ìkókó ẹ̀mí. nígbà tó bá mu wá èmi náà àwọn kẹ́kṣọ̀n kan tí màá béèrè lọ́wọ́ tí n bá béèrè àwọn kẹ́kṣọ̀n yẹn tó bá wá dá mi lóhùn màá wá mọ̀ pé ah, ẹni yìí ó rẹ́dì láti fọ́ ọmọ mi ọ̀ọ́ eléyìí ò tiẹ̀ tí rédíò kọ̀ tán yẹn ni. ó pé nǹkan tágbàlagbà máa rí nílẹ̀ ẹlẹ́ wò báyìí tọmọdé bá gorí àjà kò lè rí o ṣùgbọ́n ìdẹ̀fẹ́ kò ṣí léwò bá náà fẹ́ wá gbà anytime tó bá fẹ́ tó bá ráyè. ẹ wò mọ́mí ẹ ní problem rárá torí pé Démọ́lá tá à ń sọ̀rọ̀ ẹ̀ ọmọlúwàbí èèyàn ni he's loving and caring. Hmm, ẹ̀yin ẹ lójú tiẹ̀ èmi náà fẹ́ fojú àgbà wò èmi ò dẹ̀ fẹ́ kọ́ mọ̀ mi ṣe léwọ̀ ọmọ pẹ́ni bá máa fẹ́ àfikún fèmí náà mọ́. gbà ó ti di dandan àyè oyin ká irọ́ o ẹ̀yin nìyàwó o. Oh, the survival of the fittest na animal kingdom same thing applies to these old same thing applies to these old ayé rọra jáde náà ni náà kí ló já ẹ láyà. because zolo wà lé mo dẹ̀ gbálẹ̀kùn mi rẹ ní dá mi lóhùn fẹ́ máa lọ nìyẹn. Hmm. àyà ìjà àbúrò obìnrin wà nù ilé sọ wò pé ah, kí ló ń ṣẹlẹ̀ tí ò dá mi lọ. Come on, let's go now. No, no, no, Ewu. Eh, eh. Take the drive by ọkọ̀ tí mo wá sọ. Mọ́mì ní àsìkò tí tó kó wá yọjú sáwọn kó wá mú àwọn. Wọ́n dẹ̀ ní kí n béèrè ọjọ́ tó máa wá rí àwọn. Èmi wá yọjú sí mọ́mì. Fún kí Kí ló ṣẹlẹ̀? <laughs> Ṣé bá ń fẹ́ra wa ni? Tòmárì ládẹ mi ò dẹ̀ lè tó gọ̀lọ̀tọ̀gọ̀lọ̀ tó báyìí lè yá mi kó má béèrè pé tí mò ń fi. ẹ ẹ à ń fẹ́ra lóòótọ́ bó ṣe ṣé ó sàn kankan pa mi fún mọ́mì ni. ìyẹn ti di dandan wọn á béèrè ẹ tí mò ń fẹ́. bàbá má sọ fún wọn bàbá má sọ fún wọn náà so mọ́mì fẹ́ kí n wá ra wọn sìn. má jẹ́ káyà ẹ̀ já. àyà mi já ṣé kò ṣe kí n máa dọ́dọ̀ wọn máa máa béèrè àwọn question kan tí mi ní mo mú máa dáhùn lọ́wọ́ wọn kò pọ́síbù mọ́mí ò kì í ṣeré èèyàn bẹ́ẹ̀. ẹ̀ẹ́n mọ́mí ò burú ẹ̀rù tí ń bè mí tẹ́lẹ̀ o torí àpọ̀mọ̀ àwọn màmá yẹn o. wọ́n jẹ kẹ́rù báyìí wọ́n jẹ kẹ́rù báyìí tó wà lá. bọ́ tí bá ti lọ rí wọn sì ṣùgbọ́n kí mo ti dọkọ ìyàwó nìyẹn. yẹn tẹ̀dí dandan kọ́ ẹ kó ṣùwá ló kù àbí ìgbà mélòó. ó <laughs> oh máa <laughs> jẹ́ kọ́ mọ̀ bàtọ́ mọ́ ti máa wà. ó ń ṣọ̀rọ̀ ní pípé o wọ́n ní kó wá yọjú sáwọn kan lè fojú kójú rin jù. kí n wá rí wọn hmm. kò sí wàhálà kó ṣàǹṣà lẹ́yìn náà ni màá rí wọn màá pè wọ́n náà. lọ́pàá rẹ̀ bí a lọ nílé. ẹ sọ bíi ìyàwó mi tó máa sùn ta ni. ìgbà ìgbà ìrọ̀lẹ́ wa. try gbogbo line tẹ all no avail mi ò rí pé rárá. in fact mo ti try gbogbo line tẹ switch off ló ń sọ. àtàná ló ti yẹ kó wá yọjú sí mọ́mí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi àti ẹjọ́ sọ last but it's nowhere to be found and i'm worried. ẹ ok kò sí wàhálà tó bá jẹ́ pé o rí i pé kò jẹ́ kó mọ̀ pé kó pè mí tó bá dẹ̀ jẹ́ wípé ìwọ náà ló máa jẹ́ kí n mọ̀ máa lè pè é. all right o ṣe. God bless you. sọ̀rọ̀ sọ fún mi pé long story ṣọwọ́n òkè ìdóòlè ní àjẹbẹ̀rẹ̀ ti ṣẹlẹ̀ mò ń béèrè ọ̀rọ̀ tí mò ń tí mi ò mọ̀ díẹ̀ mò ń béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ sọ fún mi pé long story. àná tèmi àtàwọn ọ̀rẹ́ mi ṣeré jáde mo dẹ̀ rí i pé fẹ́ràn mi ti bì sára ní inú mọ́tò ẹ̀ in fact it was so messed up mo láti clean ẹ̀ kí n dẹ̀ gbé e lọ́lé but on getting to their estate gate only twelve a.m. ni wọ́n ti gate so I had to bring him home. ó ṣe kí ni. géètì yẹn kí ló dé tó jálẹ̀ sí wí sí ẹ́sítéètì wọn bẹ̀. jọ kí ló dé tó gbé sẹ́nu géètì wọn kí ló ṣẹlẹ̀ tó gbé sẹ́nu géètì wọn tó wà fi ń gbẹ̀bọ̀n bí ṣé wọn ló rán lọ́tún yọ ni. dá mi lóhùn sórí mórí ẹ ò pé máa ń bẹ̀ sọ̀rọ̀ ò kí ń gbọ́ làwùlàwù ló máa ń ṣe káàkiri ó máa ń bẹ́ káàkiri ni àbí bẹ́ẹ̀ kọ́ sórí nǹkan tó máa dálẹ̀ àbí nǹkan tó ti dálẹ̀ á pẹ́ ò ká but ṣé bí ọmọ rẹ yín ni fẹ́ràn mi. èmi rò pọ̀ ọmọ ọ̀tá mi ni fẹ́ràn mi tó wá sùn sílé mi tó sọ fún mi kí ló dé nígbà tí wọ́n ń gbé fẹ́ràn mi bọ̀ kí ló dé tí o pè mí lórí aago pé ẹ lóò mọ́ mi mo rí fẹ́ràn mi báyìí báyìí báyìí ní station tó wà mo ń gbé bọ̀ nù lé kí ló dé tí o sọ fún mi. ó ti rò pé ilé ilé ti di ilé ẹ ẹni tí tó bá ń wẹ̀ ló lè ṣe nù ilé fún mi àbí bẹ́ẹ̀ kọ́ mo dẹ̀ sọ fún ọmọ yìí ọyìn mo sọ fún ẹ ọyìn mo sọ wò ó wà á tọwọ́ bo ojú báyìí ó ní rí omi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ lọ́dọọdọ bí ebi rin òṣè rin rárá tó rìn kiri ọlọ́jẹ́ kò rí fẹ́ràn mi tó bá yẹ gbà tí mò ń bí ẹ sọ̀rọ̀ pé má máa rìn dé òru má máa má máa ṣe léyìí kó dá mi lóhùn ni ó ní rí fẹ́ràn mi tó ti lọ́mọ tí yọ ó ní má gbégbé kúgbẹ́ kiri bó ṣe gbébọn yẹn tó bá dákẹ́ mọ́ sínú mọ́tò yẹn kọ́ wọ́n ní wọ́n lọ pa àbí àbí òòrọ̀ pọ̀ lórí ẹni òṣèré ọ̀làdàdà tó ń bá káàkiri má sọ fún mi tó bá sọ fún mi kí n má bínú ìyẹn kankan nínú màá fi bí mi. orí bẹ́ẹ̀ ṣe máa fojú ẹni nínú ilé bí mo ṣe rò àti bí ìwọ ṣe rò wàá sọ fún mi. àwọn tó láyé lánàá dá wọ́n ti kú wá sí lọ́wọ́ ohun ayé àbáyé lọ. jọ́ọ́ fi ṣẹ́ ni mo ní kò yé mọ tí mo láti ọdún yìí ẹ mo sọ rẹ mo ráyè lóde kí ló lọ sí ọ̀dọ̀ rẹ. what is wrong. what's wrong. don't tell me what is wrong. mo ní òní right láti lọ sílé ọ̀rẹ́ mi ṣó o ò nílé ni àbó olówó ọ̀rẹ́ tó lè lọ sílé wọn. What do you speak, first of all? Regular singer, why does she not speak? tẹ́ bá ti sọ pé bí a mú ọtí ju limit mi lọ mo ṣe accept yẹn but kí wàá sọ pé mo lọ sun ilé ọ̀rẹ́ yín. ó mọ ọtí lásán o ó mú ọtí débi pé o tún bu làákà yẹ mọ and I'm talking to you o tún bá mi sọ pé onírà ìlàjọ sí ilé ọ̀rẹ́ mi wọ́n ní onírà ìjọ sleep in the house. kò sí kókó tó ràn mí o. ẹ lọ́ọ̀tì ló wá wẹ́lẹ̀ ẹ lọ́ọ̀tì wrong. sọ hmm. fẹ́ pa mí ni ó ní fún rẹ̀ mi mo ní mi ò láì di kọ́kọ́ wọ́n lè jáwọ́. this is not you mom what has come over you. Fẹ́mi ṣọ́ra ẹ gidi o nǹkan tí bá fẹ́ sọ ni kò gbà sí mi èmi sì ní yá ẹ mo ní kò jẹ́wọ́ ní ọtí mímu tí o kọ́ra síbi lẹ́nu ni tí o fi pàmì ní mo ní kò ọ̀nìyàn tàbí ọ̀sùn ní ọ̀rẹ́ mi. This is not you. Ah, àti mi. Mo ti sọ fẹ́ràn mi sọ̀rọ̀. ni problem ẹ kí ni ìṣòro ayé ẹ ee eh, mo máa sọ tèmi fún ẹ rárá ṣe nǹkan tí mo ní kó o ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ ká dẹ̀ kúrò lórí ẹ̀ ah wo ìyá fẹ́ràn mi jẹ́ kí n sọ kinní kan fún ẹ ẹyẹ ilé ló ṣì ń bẹ́ẹ̀ tán bàtìtẹ́ǹtì ẹ̀dìyẹ bá bọ́ síbẹ̀ ìwọ náà mọ̀ pé ó máa ṣe yánmayànma ni ó dẹ̀ mọ̀ mí o tètè ló ṣe nǹkan tí mo ní kó o ṣe lẹ́rọ̀ lẹ́nu ti àbí lẹ́nu tiẹ̀ ó dẹ̀ mọ̀ mí o. wípé idà ni mí tó bá fọwọ́ padà mi lójú màá ṣá ẹ wẹ́lẹ́wẹ́lẹ́. ẹ̀ẹ́n lẹ́nu tiẹ̀ ìyá fẹ́ràn mi lẹ́nu tiẹ̀ ṣé mi kò burú bí kú lónìí oko ni bí tàkùtẹ́ ni àjọṣojú èmi àti ẹ báluwẹ̀ tó náà fẹ́ dodo ni wò ó <laughs> kò sí kò sí wàhálà tààrà ìdíjà kúrò lórí fóònù fún mi jọ kúrò lórí fóònù fún mi lórí burúkú. dé kí ló fa irun kí ló fa ìjàkadì ló rọ̀fà láàyè ìyìn àtọ̀rẹ́ yín. àjàlá tá a nà ṣé bí wọ́n ni àbí kí n ṣe wọ́ ṣé wọ́n kọ́ ni amúnikú ẹran mi yẹ ibi yẹn kọ́ lójú ọ̀tún ẹran ẹ̀kọ́ ló tó nítòsí. ṣé wọ́n kọ́. mi mi rí nǹkan tí mo ṣe tó wrong now hmm? ẹ ti ní kí n má fẹ́ fẹ́ràn mi mi ò fẹ́ àbí ṣé torí tìjọ́ yẹn tẹ̀rí mo kàn ẹ́ ọ̀pẹ ó mọ tí yóò bí tí mo ti rí mo dẹ̀ ní. bẹ́ẹ̀ náà rí burúkú sọ́hun nígbà tó wá mọ ọtí yóò yẹn ṣé wọn lọ rọ lọtí ni. ẹ gbogbo kàn ní kí ẹ ọ̀pẹ ẹgbẹ́. ẹ kò rí burúkú wọn lọ bá mi sọ ẹ bu wèrè wọn àwọn orin tí ọ̀nà pẹ́ tó ṣe oṣù orin tó tún lọ́ṣọ́ ti dá mi lóhùn. kò rí bẹ́ẹ̀ mo kàn ní kí n gbà tó jẹ́ pọ̀mọ̀ rẹ yín ni mo mọ. mo rò pọ̀mọ̀ ọ̀tá mi ni mo rò pọ̀mọ̀ ọ̀tá mi ló gbé wálé ni owó onílé tiẹ̀ ni àbí ìgbà tí wọ́n ṣoore fún kílódé tó gbé lọ ní ẹ̀ tàbí kó wábi kó wábi jágbà sí i ó fi ṣe ó fi kó bá mi àbí bẹ́ẹ̀ kọ́. ti pín tí bá ẹ má pín. wò ó jẹ́ kí n sọ fún ẹ oyin oyin ah ìrìn òṣì tí mò ń sọ fún ẹ pé kò yẹ rìn káàkiri òun ló jẹ́ kó òun rìn rádaràdà tó lọ́kọ̀ lọ́ pàdé ewu olórí burúkú lọ́nà àbí wàá rí mi wò bí ìran. gbogbo ohun tó pamọ́. dáadáa wọ́n ti kú wá ti lọ o. ìyá òun ó máa ń gbọ́ smart gan torí kọ̀ọ̀kan inú mi wà lọ́wọ́ ìpàdé fẹ́ ṣáájú mi fọ́. wúrọ̀lá arúfún ni kó tó dá ni àgbà ìjàkadì ni wọ́n pè ní nǹkan tó mọ̀ tá a jọ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá lórí tiẹ̀ ó wá ní rárá kò ní bẹ́ẹ̀ mọ̀ ẹ̀ẹ́ <laughs> èmi ló fẹ́ sọ sí polówó ayé mi ò ní gbà fún ẹ. ọmọ máa fi àjùlọ mọ ẹ máa fọ òkòkò díẹ̀ fún ọkọ rẹ ọba sọdá sọ̀rọ̀ máa wù ní ìfẹ́ ọmọ ìfẹ́ wa ṣe tuntun. èmi náà gbọ́dọ̀ lè ṣe o. àwọn kí wọ́n kọ́ ṣe ìwájú báyìí o lè rò bérò. wúrọ̀ ọ̀la. Same thing applies to these Painting up lies to the old Yeah, yeah, yeah Yeah, yeah, yeah. a blue ayé òun ọ̀run òun lọ́ fi ṣàdúrà ọ̀hún tẹ́ egun gẹ́gẹ́ obìnrin dúdú àbìdí yẹ̀kúyẹ̀kú lóbìnrin òòṣà tí wọ́n fi ṣe lé ayé tó egun gẹ́gẹ́. ajé o ògúngún nìsọ onísọ bòjì ìwọ mo pè lónìí kó jẹ́ mi jọ abá pé egun egun ajẹ́ níjẹ́ abá poro lòrò dáhùn níjẹ́ abá pọmọ láìkoro ní wà ní ọjà wà bá ni. ajé o mo pè ọ́ lónìí kó jẹ́ mi níbikíbi tí wọ́n bá ti ń ṣètùtù ajé lónìí ẹ fi ṣèṣèré sé wọn mọ́ tèmi arínájà báyìí ni kò ṣe lónìí ètùtù ajé tí mò ń ṣe lónìí ni kò ṣe ẹ máa fagé mọ́ra ẹ máa fagé mọ́ra ẹ máa fagé mọ́ra. ẹ wò mí ṣe rí ní báyìí ìkádì ètùtù ni mò ń ṣe fún yín lónìí yóò sì jẹ́ fún yín. ẹ jẹ́ òtítì bàbá jẹ́ ẹ jẹ tọlọgìnìgìnì bá bára dà ẹ jẹ tàkóòkó tán ohun ọ̀rọ̀ nífẹ̀ẹ́ ẹ tún fàájẹ mọ́ra lẹ́nkù ah, ní báyìí ètùtù ọ̀hún ni mo ti ṣe tán yìí o lọ́jọ́kọ́jọ́ tẹ́ ẹ bá ti rí olùwọ̀ tẹ́ ẹ fẹ́ lò ohun tẹ́ ẹ máa pèrè ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ mi dáadáa ẹ máa pé ọmọ àti kékeré pẹ̀tù ọ̀nà dókè tán ó yà pàlàkà. ọ̀nà dókè tán ó yà pàlàkà. ẹ pè lẹ́ẹ̀mejì ẹ tún wá máa ní fowó lọ̀ mí fòwò lọ̀ mí fowó lọ̀ mí fòwò lọ̀ mí. fowó lọ̀ mí fòwò lọ̀ mí. fowó lọ̀ tóbi bá so afọ̀rọ̀ tiẹ̀ lóòṣà. tóbi bá so afọ̀rọ̀ tiẹ̀ lóòṣà. borógbó bá so afọ̀rọ̀ tiẹ̀ lọ́ṣọ̀gbó bórópó bá so àfọ̀rọ̀ tiẹ̀ lọ ṣọ̀gbó. ẹ̀yin ayé ẹ wá fowó lọ̀ mí ẹ wá fi ọwọ́ lọ̀ mí. ẹ̀yin ayé ẹ wá fowó lọ̀ ẹ wá fowó lọ̀ mí ẹ wá mú owó ẹyọ yìí ẹ mú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ lọ rèé fi pa olùwọ̀ ọ̀hún lára báyìí tẹ́ ẹ bá ti fi pa lára tán. ajé ti bẹ̀rẹ̀ sí ní bá yín gbé owó ti bẹ̀rẹ̀ sí ní yálé yín bẹ́ẹ̀ ni kókókó báyìí la rọta lé òjòjò níṣòro kó má lè nájà kókókó la rọta lé kó sí ajé ti bẹ̀rẹ̀ sí ní gbélé. ẹ ṣeun bàbá ẹ ẹ ẹ bàbá ẹ jọ ẹni tí a bá lo kinní yẹn fún un ṣé kò ní kú lẹ́sẹ̀kẹsẹ̀ kó má yọ dáná lọ́wọ́ rẹ. ẹ gbọ́ mi kò ní kú lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ yóò padà gbé burúkàjà náà ni yóò padà jílédùmarè ń pè àmọ́ kò ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ yóò tó bí ọ̀sẹ̀ bíi múra síwájú. àmọ́ ẹ wá gbọ́ mi tàbí kẹ́ ẹ gbọ́ mi dáadáa o. ṣé ẹ rí ọmọ tiyín tó jẹ́ obìnrin tó bá ti mọ́kùnrin wálé pẹ́ni tóun fẹ́ fẹ́ rèé tẹ́ ẹ bá ti lu ọmọkùnrin ọ̀hún tán tàbí ọmọ tiyín tó jẹ́ ọkùnrin tó bá ti mọ́kùnrin wálé pẹ́ni tóun fẹ́ fẹ́ rèé tẹ́ ẹ ti lu ọmọbìnrin ọ̀hún tán ẹ mọ ọ̀nà bẹ́ẹ̀ ṣe ya àwọn méjèèjì tí wọn ò gbọ́dọ̀ fẹ́ra wọn lásìkò tẹ́ ẹ bá lò yìí. kọ́ bá máa fura sí wa. nígbẹ̀yìn lẹ pa nítorí àjẹ́ tó bá máa pọ́mọ jẹ́ ẹ̀jẹ̀ kì í yọ lẹ́nu ẹ̀ àbẹ́jẹ̀ wà lẹ́nu tí ẹ lánú yìí jùlọ. èmi náà mo kò wọ́n gbádùn yín níbẹ̀ yìí ni wá wò mí. ìyá dúdú gbà lọ́ọ̀ mi ìyá pupa. bàbá ẹ wá gbọ́ mi tàbí kẹ́ ẹ tún gbọ́ mi dáadáa ṣe rí ìkòkò tí ń bẹ lọ́wọ́ tí yín ẹ̀mí ọ̀rẹ́ yín ní bẹ́ẹ̀bẹ́ ìkòkò tí ń bẹ lọ́wọ́ tí yín ẹ̀mí ọ̀rẹ́ yín òun ní bẹ́ẹ̀bẹ́ ẹ wá tọ́jú ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ṣe lè tọ́jú ẹ̀mí ti yín gangan ẹ tọ́jú ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ṣe lè tọ́jú ẹ̀mí ti yín gangan ó ti di egungun tá a so májá lọ́rùn hmm. ajá ò gbọ́dọ̀ jẹ́ hmm. bẹ́ẹ̀ ni ò sì gbọ́dọ̀ sọnù. ẹ gbọ́ kìlọ̀ tọ́jú ẹ̀mí mi o ẹ wá gbélé ìsinú ẹ bá ti délé ẹ ẹ mọ ẹ ṣe bàbá ẹ ti mọ ṣe ẹ ṣe ṣàlùpẹ ẹ ṣe bí mo ṣe ní kẹ ṣe o. ibi tí mo ṣe fún yín náà kí n lè gbádùn yín náà. ẹ máa gbádùn wa bàbá. ọmọ àti kékeré pẹ̀tù. ọ̀nà dókè tán ó yà pàràkà. ọmọ àti kékeré pẹ̀tù ọ̀nà dókè tán ó yà pàràkà. fowó lọ̀wá fowó lọ̀wá bí òbí bá so ó máa ń fi ọ̀rọ̀ tiẹ̀ lọ ṣà. gbogbo bá so ó máa ń fi ọ̀rọ̀ tiẹ̀ lọ ṣàngó. ayé ẹ wá fowó lọ̀wá ẹ wá fi òwò You go around me. ṣàhádà o báwo ni ó ṣe rí ṣe nìyí tó bá ti kan ọmọ mi ọkùnrin tó bá mú wálé òun la máa lò bá a ṣe fi ń ṣe nìyí àmọ́ ṣàdédé lóyún mo fẹ́ràn mi wá gẹ́gẹ́ bí nǹkan ètùtù nìyẹn ìbá ní àlè lọ mo wá wò pọ́ dà lẹ́ni. fún olódùmarè ní múnilà àmọ́ elédùmarè gangan náà ò kájò tá a bá ti lè fọwọ́ síbi dọ́wọ́ gbé. bàbá kí ni solution sí nǹkan wà nílẹ̀. ẹ gbọ́ mi kò sí solution kankan solution kan ṣe tó wà ní pé ká fi ẹ̀mí ra ẹ̀mí nítorí ìkòkò tí mo gbélé yín lọ́wọ́ lọ́jọ́ kìíní àná tí mo sọ fún yín pé ẹ̀mí ìwọ ní bẹ́nu tí mo gbé lóhun lọ́wọ́ pé ẹ̀mí tòun ní bẹ tí mo gbélé wọ lọ́wọ́ irọ́ ni o ìkòkò ẹ̀mí oníkálukú mo gbélé yín lọ́wọ́ o. bẹ́ẹ̀ nígbà tí mo ti lẹ́yìn lò ọmọ ìyá yín méjèèjì ńlá lò ó. òun yín lágbára mọ̀ àìsí lásán. ṣe é ṣe tán ṣe é ṣe tán kábẹ̀rẹ̀ iṣẹ́. ṣe é ṣe tán. I love you. láti ìjẹta ṣé báwọn ló sọ pé o máa fine ṣe mo mọ̀ pé supplier ni o lọ supply nǹkan. Ah. tó bá ń bá àwọn customers bó ṣe ń disturb mi o orders mo take ní olùmọ́jú òun ló le jù tó bá rí mi wà láì wà bíi tí mi. go take care. I love you. I love you too. mo láìkẹ́ o wá ṣé o ṣe o ṣe o mú mi ṣeré ni èmi lọ́kọ̀ ẹ̀ náà wà fún dédé jáde ọ̀sẹ̀ kan wà jáde ọ̀sẹ̀ kan àbọ̀ wà lọ ọjọ́ mẹ́wàá ò ní wálé kí ló ṣẹlẹ̀ gan-an. pẹ̀lẹ́ ẹ̀rùn. Yétúndé ni ẹran. èmi ni màá sanwó tí màá fi gẹrun títí tó fi bọ́ bọ́ksà èmi ni màá rà èmi máa máa ṣiṣẹ́ bí ẹrú màá wà ní ọ̀run màá ṣiṣẹ́ bí akúra stop it. ṣé mi ò ti ṣinú bí báyìí. pẹ̀lú nǹkan tẹ̀mí wò mí ẹja kan ti wà òkè fẹ́mi o. ẹyọ kan wà òkè fẹ́mi o. èló ni ẹyọ kọ̀ọ̀kan. twenty five thousand naira ní pákéjì ẹja kan. ah wọ́n fún mi ní méjì wọ́n dẹ̀ bá mi ṣe méjì síbì kan wọ́n fi gbégbé gbogbo ẹ̀sìn máa gbé yẹn lọ ní. kan fún yín ní méjì lórí ìjókòó bíi. méjì wàá dẹ̀ tún ṣe méjì. olè olè olè abiyamọ ni tẹ̀sẹ̀nu nu ẹ̀rọ. I didn't even know what to say ṣé màmá ní eh, odidi ìyàwó aláyé ń rìn ìkún mi ni ṣé wọ́wọ́ bẹ́ẹ̀ gbẹnu mi ni. wọ́n lọ wá síbí lánàá tó wá gba fifty thousand naira ọwọ́ ẹ̀ yá o. normally tó bá lọ bí iṣẹ́ ọjọ́ kejì eh, ìgbà míì ó pa pẹ́ jù ọjọ́ kẹta ló máa di alẹ́ ní máa bínú ẹ̀ iṣẹ́ ló pọ̀ nǹkan kan eléyìí kò dẹ̀ lọ bí ọ̀sẹ̀ kan sì kò wálé. o ò ṣe wá pago ẹ̀. mo pago ẹ̀ kò lọ. èmi dẹ̀ wá ń pago ẹ̀ o ó ń ṣiṣẹ́ o. ẹ eh, agbèwò lẹ́yìn pèsè tó ń ṣiṣẹ́. orí ẹ̀ ò pè é o jókòó kalẹ̀ o ò ṣe kankan òun sùn òun jí òun ṣe rádaràda bí ọbẹ̀ ọlọ́kà. èrè ó graduate kí n máa lọ mú pọ́npọ́n mọ́ mi. ohun tó ń ba láìfọ ẹ jẹ́ gangan nìyẹn ohun tó ń pa ẹ mọ́lẹ̀ òun ni graduate ni mi. bó ṣe wà ń sìn ṣe ṣe ò ní fẹ́ ká ṣe nǹkan kan fẹ́ báyìí. alaye wàá pẹ́ látijọ́ ti ti wá bí mo ń ṣe sùúrù o mi wàá bá ẹja o. èmi ló ń lo ó fún títí ń wá bí mi ò gba ẹ̀jẹ̀ èmi ni títí ń wá bí. inú mi. ǹjẹ́ ah, ah, ah, ọba ṣẹlẹ̀ ọ̀gbọ́dọ̀ jọ ṣẹlẹ̀ tọ́ ọba ìfi ọmọ nílẹ̀ ah, ah. Hey!